وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wa àwọn alfa wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam ben haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتبقى فقط ولو أبا Alhamdulillahi. Ọmọ tí tún jẹ́ ká láǹfààní àti pàdé níjọkò tẹ̀sírò wa ti àárọ̀ yìí. Bí ní ọ̀rìn máa ti rọ̀bí láàbí máa kà ìsọ́bà jùyẹ dí. Ohun ọlọ́run ọba pé kó dá sí kó jẹ́ kí ní tún ṣojú wa ló ṣe ṣí o. Bí ní ọ̀rìn máa ti rọ̀bí láàbí máa kà ìsọ́bà jùyẹ dí. Kì í ṣe pé ká máa wá lọ ronú pé àwẹ̀ fara mi nínú oṣù yìí kò tó àwọn náà ó ti pọ̀ tó kò gbọ́dọ̀ eh. pa mí àìrọ̀ o. Eh, bí máa kọ́ ìṣọ́fà ti yẹ di. ní máa ṣe wa kọ́ ni ṣíṣẹ́ kò ta ṣẹ́kù owó náà kò ta wa sí ni. fi bí fi tiwa kì í máa ń kó rèwerèwe torí àfikẹ́mi náà dàgbà má sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba lọba tó lẹ̀mí àrà tó báwọn ló ń fi ẹ̀mí dá wọ́n náà lọba tó làwà náà àrà tó báwọn ló lè fi wá dá akàn ń bẹ ni kó jọ kó ma fi wá dára tí ó dá afẹ́lẹ̀ yìí kíra wa lónìí pípé àkóṣe ọrẹ akú pọ̀pọ̀ ṣinṣin mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan ṣe ṣàánú ti ṣàdúrà ṣá ṣe àánú ti bẹ̀ ọlọ́run ṣẹ̀dẹ̀ tó ń túbá náà ṣe ń jáwọ́ kúrò níbi àwọn bàbàjẹ́ yẹn látọkàn yín ṣé kìí pẹ́ kan fẹnu sọ abẹ́kan gbójú kúrò ń bẹ̀ ní ìsìn nìkan ẹ̀wà ń palẹ̀ mọ́kalẹ̀ pé ń dátọ́mì pé àwẹ́fẹ́ tán àwẹ́fẹ́ tán ẹlòmí ọ̀daràn níbò ń ṣe ronú nìyẹn àwẹ́fẹ́ tán wọ́n gbà àwọn tánà fẹ́ gbà ìyà tó fẹ́ jẹ ló ń bá lérí yẹn má padà síbi ẹ̀ṣẹ̀ má hùwà bàjẹ́ má ṣe tọ́lọ̀ ọba ọ̀fẹ́ ibi tá a ti dé dúró nínú tẹ̀síwá lánàá ibẹ̀ náà láti ti ń bá tẹ̀síwájú lónìí abiola wọn fáwọn tọ́lọ̀ fi ṣe olùgbọ̀wé ètò yìí apára sábúrú tán ní rówó fi ṣe dáadáa báyìí mọ́ ọlọ́mọ fi kàn wọ́n àlékún dáadáa àlékún ọlá àlékún arísìkí halal ọlọ́dún bàbá pèsè rẹ̀ fún wọn. àwọn máa dọ́mà azàn ní ìṣòdùnú ọlá yóò ní ìparun. àwọn máa dọ́mà azàn ní ìṣòdùnú ọlá yóò ní ìparun. àbí ọlọ́run bá jọ gbogbo tọ́lọ̀ ti ṣe fún yín kọlọmájọ panu gbogbo ẹ̀yin tọ́lọ̀n bá fún lówó tó bò láṣírí tẹwa ń yọ nínú ẹ̀fì ṣetọ́lọ̀n báyìí apàdà sábúrú tẹ̀fì ní nímá ọlọ́mà fi kàn yín apàdà sábúrú tẹ́ tí ma máa fowó ṣerú dáadáa báyìí tẹ́ tí ma máa fi ṣe tí ò dá ọlọ́mà fi kàn yín o ọlọ́jọ kan tọ́lọ̀n àwa náà táwa náà ti ń sọ ìtọ́kàn wa balẹ̀ sí ni pé ohun tó tọ́ tó yẹ tó jẹ́ òfin ọlọ́run tó jẹ́ lànà ànábìsọ̀lọ̀sọ̀rọ̀ náà ní ta ń ṣàlàyé àdáhùn tó máa mú wa dọwọ́rú lọ́la ọlọ́má fi kàn wá ò ọlájọ kan tọ́lọ́run a tẹ̀síwájú lónìí níbi tí a bá tẹ̀síwájú ní àná nínú sọ́rọ̀tù fàtìrì wàlẹ̀rí lè hàpọ̀ Inna Allaha bi'ibadihi lakhabirun basir. Àlẹ́sẹ́lá bá ṣe fún ànàbà Muhammad sallallahu Alaihi wasallam nínú ayà yìí, ayà tí a parí sí lánàá, bẹ̀rẹ̀ àná tún ti tẹ̀síwájú lónìí, a wà ní ayà ilẹ̀ kẹtàlélọ́gbọ̀n, verse 31 nínú Suratul Fatir. Ọlọ́run bá ń ṣàlàyé bẹ̀rẹ̀ pé wọ̀lẹ̀rí àwọ̀háìnà ilẹ̀ ń tó ń fi ránṣẹ́ Muhammad, ìwé òfin tó ń fi ránṣẹ́ sí títẹ̀ ni òdodo ni ọlọ́run bá fi fèkì ránṣẹ́. Ọlọ́run kìí ṣọba àdàmọ̀dì, kìí ṣọba tí ní ẹfà àdàmọ̀dì kan ránṣẹ́. Ọgbọ̀n tọ́lọ́run bá Mùsàtìkan lè máa bẹ̀yìnà àdé yìí. Àwọn ilé iṣẹ́ mi wà tí wọ́n ṣe ń produce original ni wọ́n tún produce fake a máa sọ mi pé àwọn náà láṣe léyìí bọ̀ tí lè kọ́lítì jẹ́ léyìí lọ ìtọ́lọ̀ ń bá ṣe látọ̀dọ̀ rẹ̀ wá òun ló ṣe ọlọ́ni ọ̀rọ̀ ní ọlọ́ni òun fi ọ̀rọ̀ yìí máa fi jẹ́rìí gbé àwọn òwe òfin tí wọ́n ti ṣíwájú tẹ́lẹ̀ náà ni kí ló wà nínú àwọn òwe òfin tọ́lọ́ ti fi ránṣẹ́ sáyé tẹ́lẹ̀ ìkan lọ́lọ́run náà ni tó wà nínú rẹ̀ àwọn tó ránṣẹ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ẹrú ni wọ́n ní àwọn tó wá jíṣẹ́ fún ẹ̀dẹ́ èèyàn làwọn náà ẹrú ọlọ́run ni wọ́n àwọn òjíṣẹ́ kan jù wọ́n lọ ní ráǹkì ní ogun tó wà nínú àwọn òfin ẹ̀ náà rí ẹpò fi ọlọ́run bá mọ́ ẹ má jalè ẹ má pààyàn má ṣe ṣìnà ẹ má hùwà bàjẹ́ ẹ má tẹ̀jẹ́lẹ̀ ẹ má ṣe ohun tí ò da ẹ má bá pààyàn Muhammadu sallallahu alaihi wasallam tóun náà pèpè ń tó wà nínú ìsìlámù tó píọ̀ yìí tó jẹ́ òdodo ọ̀rọ̀ ọlọ́run náà gẹ́lẹ́ náà ní tó wà nínú àtàwọ́rọ̀ tọ́lọ̀ fún ànábì wa wọn náà ni tó wà nínú Injil ilé tọ́lọ́pàá níbi wà áyínsá wọn náà ló wà nínú àwẹ́ òfin mi àwọn aminu bima anzaltu musaddiqan lima ma'akum ọlọ́wọ́ ni mo fi ránṣẹ́ yìí o musaddiqan lima ma'akum ìwé òfin tó wá jẹ́rìí gbé àwọn ìwé kọ́ dárí bá ní ẹ̀yẹ má jẹ́ kan

irú ọkàn wo ni wọ́n ní tó nọ́kùn ẹ kọ́ ọkùn ẹ ṣe ń kọ dáadáa tọ́kùn ẹ wá ń gba tí ò dá. wà ìbí tọ́rọ fún náà ilé ìkànnà fara mìíràn lè jíní yẹ̀stẹ́mì ìrìnà lókùnrin àná Fàlámà òdìyà wà láwù ìlà qawmihim munzirin. Àwọn àlìjọ̀nú gan pàápàá tọ́lọ̀ wọn bá dá, wọ́n gbọ́ al wọn náà á.

sàmìnà ọ̀rọ̀ ọlọ́run tuntun kan tó ti jáde o. ó ń ṣe làmì ń bá ẹ̀dì Mùsá. lẹ́yìn tí anábì Mùsá àtànábì Ìsá lọ lélẹ̀ tún sọ̀kalẹ̀ sí sàrùkúrá ni o. ìkọ́lé máa bẹ́yìn àyàdé yìí. àwọn tó wà náà takora wọn o ó ń jẹ́ẹ̀dùn tó wà síwájú náà ni o. Mùsá ti ìkọ́lé máa bẹ́yìn àyàdé yìí. èmi ọmọ tó ṣe wọ́n tí wọ́n fẹ́ separate àwọn ànábì wá wá ṣáàbá sí yá kan bọ́ sí ibi tàdé iná kẹ́lẹ́ tó ń separate àwọn òjíṣẹ́ ọlọ́run lánà fárúkú bẹ́ẹ̀ náà àdìmìnì àgbọ́dọ̀ wọn kan náà ni gbogbo wọn ọlọ́run gbogbo wọn ni ẹ̀dá tó dá ni wọ́n ẹrú rẹ̀ ni wa òjíṣẹ́ rẹ̀ ni wọ́n nǹkan kan náà ni gbogbo wọn wá sí ìjọ kan láwọn ni wọ́n wá sí ọba tó ní èmi àti ẹ tó dá wa tó ń pèsè fún wa ọba tó ní wá tó ní òjò àtàtẹ́gùn tó ń fẹ́ yìí ọba tó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé ní kápá tó lè fòpin sí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàárín àwọn US àti Iran ọba tó lè fi òpin sí lẹ́sẹ̀kẹsẹ̀ tó ní kápá láti

lẹ́yìn tánàbí Mùsá lọ lẹ́yìn wa Ìsá náà ti lọ mùsàdìkan lè máa bẹ́yìn àyàdé ìwé òfin wá ń pèpè lọ sí bí ìjọ kan lọ́hun táwọn tèrò síwájú sọ lòun náà sọ yà Yàdí ilẹ̀ ìṣàpínwá ìlà sọ́rí ìkí mùsàpé. Wọ́n ní Al-Kùránì wá ń kọ́ ní tọ́ ní sójú ọ̀nà òdodo àsójú ọ̀nà tó gún régé nípa the right path ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́run bá tí ń ṣẹ̀sùn islam ni má dáàmú jìnà má má fásokò ṣòfò má má fi gbàgbọ́ rẹ̀ dìgbà kankan má ó yá báyìí nísìn tètè gbéra sọ Ilé náà ni tọ́lá bá ń sọ fún ẹni náà Al-Qur'an. Alladhi awhayna ilayka minal kitabi huwal haqqu musaddiqan lima bayna yadayhi. Ìwọ́n tí wọ́n lọ ń pọ́rúkọ àlùjànnú tó ń pọ́rúkọ àwọn màlẹ́kà kan nìbọ́ pátápà Ìsìlámù yìí tí wọ́n ṣe tọ́lọ́hun àwọn kárí ò. Èmi àmọ́ tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àlùjànnú tó ń pa àwọn ṣéhù kan yá ṣéhù kìíní kan èmì ọmọ tó fẹ́ gbà lọ́wọ́ ẹni tọ́lọ ń dá tó yẹ́pọ̀ òun ń pè tọ́lá ní kúlù dìrò láàrí dìrò rahmana ayyamma tad'u Allah ni ẹkùyá Allah ẹkùyá rahman ayyamma tad'u wọ́tí wà lánkùyá kọ́kọ̀ ya ìlú ya kìnnìkan ya ìlú oun kílò rọ́lù ẹ ayyamma tad'u tí gbogbo ayé bá ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run tọ́rọ pé bẹ̀ nígbàgbọ́ àwọn ọ̀rọ̀ mọ́ kí ló tún ṣe wọ́tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n tó wá pọ̀ láwọn ọba mọ́ ọlọ́run ní ọlọ́run ní kẹ́ pè ẹ má pè nǹkan mí tọ́lọ ń dá kílẹ̀ ń jẹ́ ẹ̀mí kan àwọn ẹ̀mí wọ̀nì irú ẹ̀mí wọ̀nì yẹn àyà máa tẹ́dẹ̀ ọ̀rọ̀ ẹ̀bí wọ̀n lọ́la tó dá pẹ́sà tó wálọ̀ ní ká máa dáadé ní tàà fẹ́ lọ sọ́jọ́ aláborí àtìmá olè ṣòṣìlá ọjọ́ tètè láìtí ẹ̀ kò tètè láìtí ẹ̀ tó bá rò pọ̀ wọn rí ṣe ń bi tó wà ní tó wá jẹ́ pé ọdún jẹ́ kọ́kàn ẹ balẹ̀ pé ètò àní tó ń ṣe iṣẹ́ ni kò lè gbá akèrègbè tí ò lọ́rùn lọ́rọ̀ rẹ̀

banumá gbogbo tó wà náà látòkè délẹ̀ sáṣàdànù sáṣàdànù nínú alkùránù ọlọ́nubọ̀ ń ṣe pápẹ́ẹ̀tì ẹniyẹn òun dẹ̀ ní kó ma wá jẹ́ ìtọ́sọ́nà fún wa bi wa Ọlọ́run fún wa ní gbogbo àràta láyé. ká má dẹ̀ gbàgbé pé òun rí wa rékété Allahu Akbar ọlọ́run òun rí wa rékété òun á fún wa ní èrò ṣe ìwọ tó gbọ́tọ̀ ọlọ́run tó gbà mo kí ẹ kó rere o ìwọ tí wọ́n dẹ̀ gbọ́ tó takú tó ṣagídí tó tó fà tó yarí tó ṣe gírímọ́ káì tó ṣe ni máa ṣe tó níwọ̀ nígbàṣẹ́ tún sọ́fẹ́ àníbíwọ̀ ṣe ọlọ́run bá lóun rí ẹ òun á fún ẹ ní rògbò tuntun paláyé ọkù díẹ̀ ojú ìrẹ́ ajá ṣùgbọ́n àdúrà tèmi fún ẹni pé ọlọ́run má ṣe ẹládọ́rùn mọ́ tọ́ ọlọ́run jò tètè gbọ́ láyé kó ba lè ṣoríire láyé anẹ́nìkan onítọ̀hún bá sọ̀rọ̀ fáwọn èèyàn kí ń wò nǹkan gbọ́ kó ń ba lè sọ ọmọ pé ṣó àníyàn eléyìn ò nípa afẹ́ kó gbọ́ àwa fẹ́ fi ẹ̀ṣì ẹ̀yẹ pé ṣó tán ṣó yẹ ẹ̀dẹ̀ ti já báyìí àwọn afẹ́ kó gbọ́ ni kó bá máa kábà máa padà sọ pé tó tán ìsìlámùná ìsìlámùná dínú sàlámi wà ní òdá ṣọ́rẹ́ fìsà ń pẹ́ ẹsẹ́ fìsàmù ẹ̀sàn aláfíà ni ẹ̀sàn lọ́mọ̀ ni ọ dínú lẹ́bí já ábẹ̀yẹ kọ èrò léwárọ̀ ẹ̀sìn eléyìí tí àwọn ẹni tí ọlọ́ndá tí wọ́n dá pé lẹ́dà ẹ̀sìn o já ábẹ̀yẹ kọ tọ́lọ̀ ní kan wá ṣe láyé oná àtàkẹ́. Dínú ṣẹ̀rífù májídùú fáwọ́kọ̀lẹ̀ ìrùnlá. Ànẹ́sì Islam sẹ́ ẹ̀sẹ̀ àpọ́lẹ̀ ṣẹ̀rífù májídùú fáwọ́kọ̀lẹ̀ ìrùnlá. Alákùnfẹ́ fún Islam ó kárí gbogbo ayé ni, fi ọmúdà tí ní àtàlẹ́ òdà. Ìwọ wá rò lọ́kàn rẹ̀ pé mo fẹ́ ṣe náà, àwọn èèyàn yìí náà ni. Ọmúdà tí

àwọn scammer náà wà nínú ẹlẹ́kànkan tá lè fẹ́ wọn kù àwọn ẹ̀nà dẹ̀rẹ́ pẹ̀lú ògùn ọlọ́run wọ́n ti ń jáde díẹ̀ jàṣírí wọ́n tún àwọn náà kọ́rẹ̀ ẹ̀wọ̀n lọ́wọ́ àwọn ọlọ́pàá mú àwọn ọwọ́ àwọn fìyìlá tí ń tẹ̀ àwọn ni àwọn community náà ń kẹrú eruku èkélé wọn lórí àwọn ni wọ́n tó àwọn ni wọ́n tọ̀ ọ̀nà ṣeríṣiríṣi àwọn rádàrà àdọ́tẹ̀ ń wò yẹn má fàwọn ilé yẹn discourage ààrẹ ṣẹ̀sìn ọlọ́run là ń sọ fún ẹ. ọ̀rẹ́bí إن الله بعباده لخبير بصير ثم أورثنا الكتاب الذين صفعنا من عبادنا Aya mi na tún wá já sí nínú Fọ́tù Fátìrì náà ni aya. Ọmọ àwúrọ̀sínà lè kíta. Ọlá ní òun wá jẹ́ kí Alkùránì jẹ́ ń táwọn kan wá jogún rẹ̀. Alàbí tọ́lọ ní kànáà bí fi ṣe wá sí. Alàbí náà sọ fẹ́ kalẹ̀ fún àwátá wà láyélò ní ní ọlọ́run wá kún wa sí kàtígórì mẹ́ta. Lẹ́bínà sọ̀fẹ́ iná mẹ́rin ìbádìnà. Ọlọ́run tó ń ṣàlẹ́sà nínú àwọn ẹrú òun pọ́n máa ṣorí ire jẹ́ mùsùlùmí, ọ máa ṣorí ire pálùkùrá ní dọ́dọ̀ wọn. Fàmí ni wọ́n. Ṣùgbọ́n nínú àwátá wa jẹ́ fàyẹn. Wọ́n wa sọ̀rọ̀ mẹ́ta. wa o. Zọ́ọ̀lì mọ́ lẹ́nà fún sí

ṣùgbọ́n tó wà nínú Al-Kùránì yẹn láwọn òfin inú rẹ̀. láàrin mọ́ nínú àfisí èèyàn. ọ̀rọ̀ tí mọ̀ ẹ̀ṣẹ̀ sọ fún tánì sí lọ́lọ́n tún ṣàlàyé fún wa yóò. wàmí ni wọ́n mú kọ́tẹ̀ sí dùn wàmí ni wọ́n mú sáàbì kún bèlì kan ìrọ́ ti bí ìbìlì ńlá. ọlọ́run ní àwọn kàtígórì ẹlẹ́ẹ̀kejì mọ̀kàntẹ́sí. ọlọ́run náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáwọn nàwá fìlù yẹn kò rójú ráyè tí ẹ̀ kì ń kò ní time fàbẹ̀ monday thursday lẹ́yìn rọmọdán kò ń dìde lóru kò ń ṣe nàwá fìlù gbogbo àwọn tó jáwọn àṣegbọ́ rẹ̀ ó mọ̀ ọmọ sí ti ara ẹ̀ ibi tọ́rọ ti ẹkù ń ṣẹni tó ń gbàwẹ̀ tó tún mu tí òun jìnà sí gbogbo yẹn sádà kọ́kọ́ yẹn ni ó ń gbàwẹ̀ ó ń ṣe ìsìlámù ń kírun ó ń ṣe ṣìná ó ń motí ó ń tatẹ́tẹ́ ó ń hù àwọn àbàjẹ́ kan ó ń dọ̀tí ara rẹ̀ àgbọ́n mẹ́sìn tó ń ṣe ìyẹn lọ́lákọ̀ọ́kọ́ ìní zọ́ọ̀lì mọ́ ìnáfsì kàtíkọ́tì táwọn èèyàn ah irú ẹni báyìí náà sọ olúwa lọ́fíìsì wa ìyẹn ni zọ́ọ̀lì mọ́ ìnáfsì yìí ìyẹn ni mùsùlùmí tó ń kírun tó ń gbààwẹ̀ bá dájú tó yáka. wọ̀mí ni wọ́n mú kọ̀ọ̀tà fídì. mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì tọ́lá wọn bá ṣàlàyé ọ̀nà tí a pé òun díẹ̀ kò wà àwà bàjẹ́ kankan ṣùgbọ́n lẹ níbi àwọn nàwáfíìl ọ̀rọ̀ ìnìkan ṣe ló gbájúmá ìtó jẹ́ àwọn káàmọ́ ọmọ tó ṣe àwọn ọjọ́sìn míì tó tún jẹ́ àwọn àṣegbọ́rẹ́ kò ní táìmù fún. àmìnú mọ̀ yìí àwọn làwọn tí ẹ pé àwọn máa ń pọ̀ṣẹ̀ṣẹ̀ ọ máa ń tara ṣàṣà. sáàbì kún àwọn tí wọ́n wọ́n kírùn wọ́n gbáwẹ̀ wọ́n sí gbogbo àwọn tó jẹ́ àwọn náà wáfíì náà monday thursday wọ́n mójútó púpọ̀ àwọn ọjọ́ sí oríṣiríṣi tó bá ti gbọ́ pé kíní kan ṣe olóore ni lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe tó bá ti gbọ́ pé kíní kan tọ́ ó yẹ ká ṣe lẹ́sẹ̀kẹsẹ̀

Ibo ni wọ́n bèláǹgì sí, ẹni tó bá ní bèláǹgì sí. Wàmí ni ó mọ́ lè mọ́ lè nà sí kí, wàmí ni ó mú kò jẹ́ sí dùn ún, wàmí ni ó mú sàábí kò ń bèèrè kọ́ ìrọ̀ ti bí ìzí nílá. Àwọn ọba ní àwọn kan bẹ àwọn ẹsẹ́ àbí kò bèèrè kọ́ ìrọ̀ ti, àwọn máa ń sáré, wọ́n máa ń yára sí dáadáa ní fàádìlò ní kẹbí. Eré na jẹ́ jẹ kan, ó jẹ́ oríire kan, eré ìtọ́lọ máa ṣe fún àwọn ẹni tí ẹ̀ sẹ́ṣà. Ee, kàtígọ́rì tọ́lọ bá ní kí èmì àti ẹbí lọ́ngì sí níbí yìí, tí kì bá ti ń ṣe tẹ́lẹ̀ kẹta yìí, tẹ́rù ẹ̀dì, kó sá eré pé àfi kí n bọ́ sí tẹ́lẹ̀ kẹta tọ́lọ bá ń sọ yìí. Tó bá pé tẹ́lẹ̀ kejì bá ní ọ̀rọ̀ ẹ fúyẹ́, tètè sáré kó kàn gbésẹ̀ kan síwájú ni, ó bá bọ́ sínú oríire lẹ́ẹ̀kẹta. tó bá pẹ́ lákọ̀ọ́kọ́ ló bá wà àà ìrí ìrí ìrí fàìtí ẹ̀ kúrò ń bẹ̀ májòyè mùsùlùmí tó ń dàkan àmì fọ̀ mẹ́sìn májòyè mùsùlùmí tó ń kírun tó ń gbààwẹ̀ tó ń ṣe Islam ṣùgbọ́n tó yẹ pàwọn oríṣiríṣi pọ́nṣọpọ̀nṣọ́ ah ó búkù ó búkù yẹn á dẹ̀ torí pé àwọn ẹ̀ṣẹ̀ àwọn ọ̀wà bàjẹ́ yìí ó máa ń bá dáadáa jẹ́ ni ọ̀ jannatu adini yadkhulunaha yuhallawna fiha min asawira min dhahabin wa lu'lu'a من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير ẹlòmíì ní báwo ló ṣe ń bá ṣe olóore jẹ́ téèyàn bá ti jẹ́ ẹni tó kórìíra àti tẹ̀láṣẹ ọlọ́run téèyàn ti jẹ́ ẹni tó fẹ́ràn wà bàjẹ́ tó fẹ́ràn ẹ̀ṣẹ̀ ẹ máa lọ kíyèsí irú wọn ọmọ máa tako gbogbo tó jẹ́ dáadáa wọ́n máa fẹnu bà dáadáa jẹ́ ẹni tó bá ti jẹ́ ẹni tẹ́ẹ̀mí rẹ̀ dọ̀tí ẹni tí ẹ̀ṣẹ̀ ti rọ̀ lọ́rùn gbogbo ẹni tó bá ti ni a máa fẹnu fáyà pẹ́rẹpẹ̀rẹ ni a máa mọ́mọ̀ fi ẹnu dẹ́ngẹ́rẹ́ a fi ẹnu dẹ́ngẹ́rẹ́ òfin ọlọ́run tó bá fẹ́ mẹ́sàmpù àṣíhàn àlọ́sì ó lè jẹ́ ẹ̀sàmpù ẹlẹ́ha tó fẹ́ gun kẹ̀kẹ́ náà fẹ́ tó wá ṣubú tí bọ̀dá wá gbé irú sọkúsọ àwọn àkàwé àfi sọkúsọ lè jẹ́ nìkan tó láṣẹ tó lọ fi jalè lọ́jà irú àwọn ọ̀rọ̀ tó máa sọ rí lè jẹ́ nìkan tó ń gbénu ilé wọn

olóṣòrò àwọn rẹ̀ ń ṣe gbogbo àwọn wáàsí òdodo ọ̀rọ̀ ọlọ́run ó ń dùn ó dẹ̀ lóun kírun ń gbààwẹ̀ nígbà tó ṣe Islam tó wá kò sí gbogbo pọ́nṣọpọ́nṣọ yìí alamatu mauti li qalbihi israruhu Lùkú bí lè máa sí mú tẹ̀mìràn mú já ti dáhùn. Ó fẹ́ mọ̀ jẹ́ sọ fún ẹ lónìí. Aláàmàtùmà òtù lè kọ́ líbí ìṣòro àlá. Àwọn àkàwé ta fi mọ̀ pé ẹ̀mí èèyàn ti kú ọkàn rẹ̀ ti kú. Aláàmàtùmà òtù lè kọ́ líbí. Tàbá fẹ́ mọ̀ pé ọkàn èèyàn ti dòkú. Ìṣòro ah, àlá. Lára ń tẹ́ máa fi mọ̀ ní pé ẹ̀rí pẹ́ ni á ìrànmọ́ jáde dáhùn. Ẹ̀rípẹ́ nìyà dún ní mọ́ ìmá ṣẹ́ lọ́run, ìmá yapa ọlọ́run, ìmá hùwà bàjẹ́. Rúkú mi ìrànmọ́ jáde dáhùn. ṣé ìsáàfì lágbájá oròwòrán ọ̀pọ̀ sọ́kùsọ́wọ́ ti pọ̀ jù. Ògùn bí i máa ń sí, mọ́sẹ̀ mi ìrànmọ́ jáde dáhùn. Nítàbí máa mọ̀ pọ́kùn yọ ti kú nìyẹn. Wà yóò sí hírò máa àkàfàlì mú ẹ́ mínú fàákìrán. Gbogbo ń tọ́lọ̀ ọba ní a fi pa máa

fáàkìrá. Wọ́n tún àbíṣe fáàrí pé kí ni kí lẹ́wà ń bẹ̀. Fàkọ́dé kánà. Ṣẹ́ṣẹ́ kì í ṣe kí fi ìlè kùsìrọ́ ní àkọ́ mú kọ́ládá. Fàkọ́dé kánà fi ìlè kùsìrọ́ ní àkọ́ mú kọ́ládá. Ṣé bá ti rí èèyàn tó bá ti ń fi bàjẹ́ ọkàn rẹ̀ ti dí pẹ́ta ọkàn rẹ̀ ti kídà rẹ̀ pápá. ọmọ ọ̀rọ̀ sí náà rí ìjà abálẹ́bí iná sọ̀fẹ́ iná mi ní ìbáàdì náà fọ́mì ní òmùbọ̀ lémúlì náà sì yé wàmí ní òmùkún tẹ̀sí dùn wàmí ní òmùsà àbíkan bìlíkọ́ ìrọ̀ àti bíbí nílá zàálẹ̀ka huwa lè fàdílólè kẹbí jannatu adini yadkhulunaha bá ní àwọn tí mo wá rò yìí tí wọ́n ṣorí rẹ̀ yìí. Jẹ̀nà tí wọ́n dùn ní yẹ́dẹ́ fúnlù náà. Ìgbà tọ́lọ ń bá parí ẹ̀sí tàwọn ẹni kẹta yẹn lọ́lọ́run wá pàdé jẹ́nà gbáǹdì fún tí wọ́n dùn ní yẹ́dẹ́ fúnlù o. Amínà. Ilé ayé yìí, eh, ayé asán ni ni, ó tààyàn Ibi tí gbádùn wà náà nínú àlìjẹ́nà ìgbádùn táyé ìgbádùn gbà díẹ̀ ni ìgbádùn ọ̀run ni ìgbádùn kan ni kése torí ẹ má jẹ́ ajayé gbàgbé ọ̀run ẹkún ayé òun ló yẹ ká sùn jẹ́jẹ́ ẹkún ọ̀run ṣóun ló yẹ ká sùn lásùn jù àtẹ̀kùn àwa nìkan nínú sáré àtẹ̀kùn àwa nìkan nínú sáré wa. sori ọ̀rọ̀ pé ayé o mo fẹ́ láyé o ẹ̀kọ́ ayé o ni wọ́n bá ní kó pariwo ẹ̀kọ́ ọmọlẹ́ ẹ̀ka sùn jẹ́jẹ́ ọba ni má darẹ̀ láàmú wàhálà ti pọ̀ jù lórí ayé o. ẹ̀kún jù. lórí ayé náà ọ̀run lórí ló fi ayé náà kìí tí ilé ẹ̀sìn kàzún lásùn jù àbẹ́jọ́ tẹ́ ẹ̀rọ nínú fámílì ọ̀kíní ọ̀rọ̀ pé ọkọ̀ òkèrò ló sọ àtẹ́kùn àwa nìkan ọ̀rọ̀ pé ìyàwó òkèrò ló sọ àtẹ́kùn àwa nìkan àtẹ́kùn àwa nìkan nínú sàárè àtẹ́kùn àwa nìkan nínú sàárè wa Ibi náà láti máa tẹ̀síwájú lọ́la, Insha Allah, Assalamu alaikum wa rahmatullah. عليكم ورحمة الله لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ìpòtẹ́ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ níbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní 080 35 75 14 66 facebook page wa ní dáwàtò lẹ́hàkì lẹ́mẹ̀ abẹ́òkúta.